ومن تبع هداه إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله المحرم محرم وفي شهر الله المحرم أشد ويا عباد الله وهناك محرمات استهان بها كثير من الناس أصبح الله سبحانه eléyìí tó ṣe àwọn kankan léwọ̀ nítorí pé wọ́n kéré sí ohun tọ́lọ́ ọba ti lẹ́tọ̀ọ́ ó sì ṣàlàyé ẹ̀ ọlọ́run ọba àdéhùn ọlọ́pàá tó wà ní pápá àdáhàn ayọ̀ ọlọ́run kan àti mọ́kànlá ìdí ogún ọba àdéhùn ní ọkọ̀ ní pápá ọlẹ́lẹ́kùn mọ́ àkọ́mọ́ àyẹ̀kù ọlọ́run ti ti ẹ̀gbọ́n rí àlàyé fún yín nípa ohun tó tẹ̀lé ìwọ̀ fún yín nítorí pé wọ́n kéré sí halal àwọn èèyàn yàn nífẹ̀ẹ́ àyàtú tó bá jẹ́ ìnira fún yín táwọn bá ti ń lẹ́ẹ̀mí ṣé lókun ìbá dàgbà ẹ̀yẹ rúnà lọ. ẹ̀rí àwọn èèwọ̀ èèwọ̀ náà ti jẹ́ ní gbogbo ọgbà nínú ọmọ ọba àdìwọ̀ táwa wà yìí ìjẹ́wọ̀ rẹ̀ tó wà lágbára. wọ́yá ìbádọ́là wọ́yá ayífáyí mùsùlùmọ́n ẹ̀yin tẹ́ gba fọlọ́ àwọn ìwọ̀ kan wà tó ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa fojú rí náà rẹ̀ láwùjọ wa nínú àwọn ìwọ̀ yìí èyí tó ti ṣe pẹ̀lú ìṣẹ́kọ̀tọ́ láwọn ọ̀tá bẹ́ẹ̀ àtàwọn nǹkan tó lè sì yẹn lọ síbẹ̀ ìṣẹ́kọ̀tọ́ láwọn ọba ìwúrò pẹ̀lú láwọn ọba sáàmì nínú ìjọsìn àti àwọn nǹkan tó rò pọ̀ mọ́ tó lè sì yẹn lọ síbẹ̀ bí ká máa lọ sí òkú tọ́wọ́ nínú sàárè bí ká máa lọ sí ogun bí ká máa lọ sàyẹ̀wò bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ ní àbí ohun tí wọ́n padà fẹ́lẹ̀ bíi kéèyàn nígbàgbọ́ wípé làwọn ní ńláńlá nínú gbèsè ayé ẹ̀dá bíi ká máa fi ṣe àríyé nínú ìjọsìn tá a bá ń ṣe àbẹ̀dẹ̀ tẹ̀ ẹ̀kọ́ ká ṣe láti ọ̀sán ipe pẹ̀lú sábà bíi kankan láì já sí pé kádàrọ̀ ọlọ́run ọba sọ̀hánà aburú lè ṣẹlẹ̀ níyàn bíi ká máa fi ṣe àní ìfúwàyàtọ̀ sí ọlọ́run ọba sọ̀hánà bí ká máa lọ jókòó ti àwọn ẹni tí wọ́n jẹ́ àlùmọ́nà àtẹ́fẹ́yẹ àwọn lójú méjì àtàwọn kòkí lẹ́nu ti bá wọn yẹn. ẹ ẹ ní eléyìí àwọn nǹkan tó dé ìwọ̀nyí tó ti kọ́kọ́lọ́pọ̀ àwọn yẹn a máa fojú rí náà rẹ̀ ẹ̀rí ẹ̀mọ àti àwọn òkùnfà rẹ̀ ọba tí láti sọ fún wa nípa ẹ̀mọ ìgbèjì ń lọ àlà ẹ̀ kírun àmì yóò ṣẹlẹ̀ káyé wọ́n yẹ kírun mọ́ ọdún náà dádájú ọlọ́run ọba kò ní forí jíni káfí kan ní ìdíjí rẹ̀ ní ọjọ́ sí ṣùgbọ́n tí ọ̀bá tẹ lọ ọlọ́run lè forí ẹ̀jẹ̀ tó bá wọ́n yára ń dáná lọ nínú àwọn ìwọ̀ èyí tó já síbi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa fojú rí ní ẹ̀rẹ̀ láwùjọ wa òun náà ni adábòdì màkàkàlọ̀ ní alámùsọ̀lá àyẹ̀sọ́rùn dáadáa lẹ́yìn tó bá dẹ́nà ti pàṣẹ wípé háàfin wọ́n sọ̀dà àbẹ̀lẹ̀wò ọ̀ ẹ̀tọ́ gbogbo ọ̀run yìí kí dáadáa àgàgà ìlú àárín. nínú àwọn ìwà yìí òun náà ní kí ẹ má farabalẹ̀ tóoru nínú ìwà yìí òun ní kí ẹ má ṣeré níbi títí kírun kọ́ máa kíra padà wọ́n bá nínú àwọn ìwà yìí òun náà ní kí ẹ má sọ́wájú lè kọ́ máa sáájú lè rúkú kọ́ sáájú rẹ̀ sálámù kọ́ sáájú rẹ̀ forí ó dàpọ̀ sáájú rẹ̀ ní àmì nínú àwọn ìwà yìí nìyà nínú àwọn ìwà yìí ọ̀hún náà ti kéèyàn máa ẹni tó ti àlùbọ́sẹ̀ àkájúwò àbájúbọ́sẹ̀ lásán àbóhùnù bí ẹni kọ́sẹ̀ fún pàrákàtà àbọ́sẹ̀ fún jìgádá ọwọ́ àtòrò yẹn mọ́ ọdún mọ́sálásí àdébísọ́lọ́ lọ́wọ́ ọdún bẹ̀rẹ̀ àwọn ọ̀làdíkà tẹ̀tẹ̀ ẹ̀sà wọn máa kó sùkà mímọ́ ẹ̀sà ẹ̀sà nínú níbi ohun tí ọmọ níbi àdáwọn máa ń kó ní lórí. ìdájọ́ náà nínú àwọn ìwọ̀ èyí tó kékeré pa fún àwọn èèyàn wọn máa fojú rí láwùjọ wa padà padà bí àgbèrè ò ká ní. kódà gbogbo dáadáa lẹ́gbàá ìbádọ́ láàrin akọ́sábo lọ́nà sí ọ̀nà àbákọ́sákọ́ tí yóò jẹ́ ẹ̀tọ́ rárá àdúgbò ẹ̀dẹ̀dẹ̀ ẹ̀kọ́ akọ́ ní àgbèrè àtúntò lè fún yẹn mọ́bẹ̀ bí kójú ni máa kọ́ fún ọkọ rẹ̀ láì sí okùn pàkẹ́tùsẹ̀rí agbáwọlé èyí tá Ànábì sallallahu alaihi wasallam ń sọ yìí pé àníṣe irúfẹ́ obìnrin yẹn láàrin ti hàlùmọ́lá àdíkà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa ṣépè fún ní káṣíṣà lọ́sibíhà sílẹ̀ oṣù bàbá àdìgbò tó kọ́ ìwà nípa ọ̀wá òun ló ti kàdé ìlú yìí jáde. bí gbọ́dọ̀ ní máa sọ pé kí ọkọ òun kọ ìyàwó kan lẹ̀ àdìgbò tí kọ́kọ́ ń kẹ́kẹ́ alára lẹ̀ láì sí òkú pàtó ti pèsè ẹ̀rí àti àwọn ẹni. àdìgbò tó lọ́wọ́ sálọ́gbà kó ti tọ́wá ti ti wé lé ó ń tọ́wọ́ ní gbó wọn àlùjẹ́nà tó wọn àti kéèyàn máa bóbìnrin ṣe níbi tó fi ń ṣe ìgbọ̀nsẹ̀ àti kéèyàn máa ti dọ́gba láàrin àwọn ìyàwó èyí tàbí ẹni sọ̀rọ̀ lọ́wọ́ àgbàlá ń sọ ike ẹni tó bá nínú mi kan lọ tọ́wọ́ fi sọ́dọ̀ kẹ́kọ̀ọ́ àwọn méjèèjì yá ayé ọmọ ìyá wọn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa dé jọ sí ìdàgbéyà wọn wọ́n ti kókó máa ṣe yóò sì wọ́n ní ká nígbà bákan náà àwọn kẹ́kọ̀ọ́ pẹ̀lú bíbí tí èsè ìyàwó èèyàn àbí kí èèyàn máa mọ bíbí tí èsè ìyàwó èèyàn lọ́wọ́ bí ìṣẹ̀lẹ̀ tó èèyàn àyẹ̀fẹ̀dẹ̀sẹ̀ ẹ̀kọ́ gómìnrin kan máa mú lọ́fíńdà àbí túra ẹ̀rí olóòórùn àdínú kọ́ máa tún sára kọ́ máa wá gbé kọjá níbi táwọn ọkùnrin wà àyẹ̀fẹ̀ ẹ̀kọ́ gómìnrin máa tíráàbù láì sí ilé ìwọ̀ rẹ̀ pẹ̀lú rẹ̀ àyẹ̀fẹ̀dẹ̀sẹ̀ ẹ̀kọ́ kọ́ rẹ̀ ọ̀gbìnà làáyé ní nàbà ọ̀rọ̀. Ìná ojú òun náà ní ìmáwò. Ọba Adéda tẹ̀sí kọ̀ fún Adéda yìí pé Adéda tẹ̀sí sọ fún àwọn onígbà tó lòlò yẹ kó tó omi nínú ẹ̀dẹ̀ sọ rí yé wọ̀yà ọ̀pọ̀ òkúrò ìjà wọn. Kí wọ́n rẹ̀ ju wọn lẹ̀ wọ́n lẹ̀ tuntun abẹ́ wọn. Ayébẹ̀bẹ̀ tẹ̀ kọ́ kẹ́ni tó ti ọkùnrin kọ́ má ti owó lára inú kádẹ́sì má gbàgbé wípé àtẹ́bí sọlọ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó ti jẹ́ ìwà ipá mẹ́jọ mẹ́ta kẹ́mbẹ́ tọ́jà wípé èèwọ̀ ni kó wà lójú ní ọ̀rọ̀ ọ̀run ti pẹ́pẹ́ ẹ̀sọ́tẹ̀ yàtọ̀ bàbá bẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé kò lówó la ọkùnrin sì ni ibi lábúrú ní ilẹ̀ nípa àwọn ará ilé rẹ̀ ayélujára ẹ̀yẹ rúbí ọlọ́run ọba nínú àwọn èèyàn bí kéèyàn máa ti owó èlé bí ká máa fa láìsí tọ́wà nínú ọjà máa kàbìlì dá fún yàn lẹ́yìn tánẹ́bí sọ́kọ́ bá àtàlà ti sọ̀rọ̀ ńlá wípé mọ̀ lọ́ṣà wọlé ìsàmì náà ẹni yóò tọ́ bá jàpá wa ní ìtara wa bí kéèyàn máa fi àwọn èèyàn níbi ọjà àyẹ̀bẹ̀ fọ́nká wọn bẹ̀rù kílè fọ́nù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ fún alùpùpù àti dákàkárà owó tá a bá fojú pé owó àrà ọ̀sùn ni àwọn èèyàn máa fojú rí káni gbogbo rẹ̀ àwọn ìdílé ọba wọn nísì bíi tẹ́tẹ́ bíi olè jíjà bíi owó ọdún ẹ̀rí bíi kéde sílé onílẹ̀ bíi ẹni sáǹkó ìdí adájọ́ ni kọ́ máa gba ẹ̀kú kọ́ máa gbowó bọ̀lú àdìgá máa ti dọ́gba níbi ẹ̀kún la fẹ́ fún àwọn ọmọ gbogbo àwọn eléyìí àbí ẹ̀kọ́ kéèyàn ti jẹ́ gbèsè kéèyàn wá lẹ́nu ipò wọn ní san gbogbo eléyìí padà ọ̀pọ̀ àtúntò àwọn ìwọ̀ èyí tó ti pé pípọ̀ àtúntò àwọn èèyàn wọn a máa kọ sí lórí rẹ̀ láwùjọ lẹ́yìn tó bá dẹ́ta sọ yìí pé wọ́n náà ṣe àkóló àwọn ẹlẹ́sìn bẹ́yìn lẹ́sìn bílíbà ọ̀fẹ́ ẹ má ṣe dúkìá yín láàrin ara yín pẹ̀lú bàjẹ́ akóló kọ́ lè dáadáa استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم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 lẹ́yìn ìdánilẹ́bi tọ́lọ́ àtàlẹ́bẹ̀ tọ́lọ́ ayé gbogbo ẹran yóò tọ́lá sọ títí ààrẹ ìyàmẹ̀ sọ́ọ̀tẹ̀ nínú àrọ́ pọ́ọ̀tù náà lọ́wọ́lá rẹ̀ iná lọ́wọ́ ọba àdìjọ́lá máa fi ọ́ nínú jẹkújẹ tó jẹ oúnjẹ aráàmù nínú gbogbo mọ́tò jẹ́ mímu aráàmù òní kéèyàn sí ọtí mímu kódà tí òjì òjì kẹta lè yẹn alóhùn lẹ́kùn ni òun lájú ni ọ̀pẹ́ yìí ni ṣé ẹ bá ń dájẹ́ ní kọ́ ọ̀pàrọ̀ ọwọ́ ẹ̀ ẹ̀rí àdébí sọ́lọ́wọ́ àrùn sẹ́lẹ̀ wọ́n ní ẹ̀dẹ̀ ẹ̀dí wà ní gbogbo ẹ̀sìn yóò tọ́ba fún títí òsì wọn lórí ẹ̀ ó ti di dandan kí ọba dẹ́dà ó kú nínú nínú lẹ́yìn náà kò sábẹ́ rẹ̀ òróró ara àwọn ẹni tí wọ́n wọ̀ náà ẹ̀ mọ̀ tí wọ́n bá ń gbé ẹja ẹ̀rí mo nìkan máa tán tó tó tó tó àwọn tó wá wọ ní omi tí kẹ́ lára wọn yẹn náà ló lọ wọn. ẹ̀rí kan máa jẹ àdéhùn láti jẹ nǹkan àdéhùn láti fún nǹkan ó wà tó kẹ́lá àwọn èèyàn ọ̀sẹ̀ díẹ̀ nípa rẹ̀ láwùjọ wa ẹnu ní ọ̀rọ̀ rí láti gbogbo àti bàdákà láti máa fi àti láti àwọn ọ̀lẹ́ni tí ń báyìí. إنما يجرد في باطنه نار جهنم ìwúdí fi jẹ fífi bù yẹn tí bá ń sílẹ̀ sí ìdínkù báyìí iná ẹja ìdẹ́mọ̀ ní sílẹ̀ fífù rẹ̀. ẹ̀yin àdàlọ́ ẹ̀yẹ ló kí wọ́n wà nínú àwọn ìwọ̀ èyí tó ti kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kọ́ ọ́ ní pẹrẹ mọ́ láwùjọ wa ọwọ́ àtún ọ̀rọ̀ ọwọ́ àtún kẹta àwọn èèyàn gbọ́ ọwọ́ àtún kẹta àwọn èèyàn gbò tó ti pé ìwọ̀ ni àwọn ìwòsàn ìgbé ẹ̀mí bá rẹ̀ nígbà tí sọ hádà gbogbo wọn ìjẹ́rìí èké ǹdí òṣojú èèyàn ọkọ̀ gẹ́lẹ́ ojú mi báyìí ọ̀rọ̀ èké èyí tó ti bá tẹ̀lé sọ́kọ́ wọ́n máa lò pẹ̀lá nígbà tí ń sọ àlàyé àwọn ìṣẹ̀lẹ̀ lásán àlùkò lẹ́yìn tọ́jà fẹ́ lọ tọ́jà fẹ́ ìṣẹ̀yà ti bàbá ọ̀rọ̀ kọ̀ọ̀kú ní tẹ́lẹ̀ ó ti jókòó dáadáa nìyẹn ọwọ́ àwọn ẹlẹ́kẹ̀dá ọlọ́run òjijì ọlọ́wọ́ wa ti dákẹ́ sẹ́tò ní pẹlẹ́nu fọ́lù ìfẹ́ àti ìjẹ́lẹ̀ ìlọ́wọ́ àdìgbò báyìí. bí kí ni máa gbọ́ kọ̀ọ̀kọ̀ bí kí ni máa gbọ́ fèrè tọ́ máa gbórí tọ́ máa gbọ́ music àbọ̀rọ̀ ẹ̀yìn tọ́ máa sọ àdìgbò máa gbọ́ àti òkókó èyí tájú ní sọ́kọ́ wa sọ́lá ń pé kò ní wà lóṣàdá nínú òyìnbó èyí tó ṣe ṣẹlẹ̀ ọ̀la tí ọgbà wọlé rán nínú nǹkan ọmọ tó ti àwọn èèyàn bẹ̀rẹ̀ kà sí òun ni máa nẹ́tí kílé olé láì sàyọ̀dá ọ̀nà máa yọjú olé bẹ́ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ká sára nínú nǹkan ọmọ àníbi sọlọ ọmọ ọ̀hánà sọlá wọ́n ti rí wáyé pé ìnáwó ìjọ ìlàlẹ́ ìdáná mìíní àjèjì kódà wá tó òfin ẹ̀sìn ìgbẹ́ni ọba lọ gbójú wọlé láì foníyọ̀dà bí ìyẹn bá rí èso àti ìrètí yẹn ti wọ ọyẹ lójoojú rẹ yóò dà kò sí kẹta ní ìyàwó náà lórí ẹ níbi tí wọn tó òfin ẹ̀sìn àdìgbò tí bẹ́ẹ̀ láwùjọ wá bí báyìí ọ torí jọ kó mọ òòlè tí bẹ́ẹ̀ láwùjọ bí báyìí nọ́ọ̀fà àbíbí ọba ti bẹ́ẹ̀. bákan náà nínú ọ̀sẹ̀ táwọn èèyàn àníbi sọlọ wà sọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ wọn ní bẹ́ẹ̀ bá jẹ́ mẹ́ta àwọn ẹni bíbí ọ̀gbọ́dọ̀ kọ́ pẹ̀tẹ́ ìdè fún ọmọ àtàrà àwọn sọ̀rọ̀ yóò máa jẹ́ ìbẹ̀rù àbí ìbànújẹ́ lẹ́nu kẹta tètè kéèké tí wọ́n ti dẹ̀ ní ọdún bẹ́ẹ̀ ní sùdà lọ́sọ̀lọ́sọ̀ ọ̀rọ̀ ìlà àyíláyọ̀lọ́ ẹ̀yẹ ń sọ ọ̀rọ̀ nínú àwọn èèwọ̀ èyí tó ti bá òye kọ́ ọ́ nínú ọlọ́wọ́n bá di ìròyìn ìdí ìròyìn tó alágara kọ́ nínú àwọn ìròyìn èyí tó fi ṣe nípa ọ̀sọ́ òun náà ní ẹni tó jẹ́ ọkùnrin ọmọ àti àkọ rẹ̀ balẹ̀ ìwọ ni káàtó ọkùnrin máa wọlé ẹ̀rí anábì sọlọ lọ́wọ́ àbísọ́lá ọlọ́run ẹni mẹ́ta ló ń bẹ̀ ìyá ni wọ́n jẹ ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní fọ wọn ọlọ́run ní wò wọn bákan náà.

ọdẹ lọ́wọ́ ká ẹyẹ kan ní ní àwọn ọba onígóòlù àbí sílíbà yóò so mọ́wọ́ ẹ̀ẹ́dì eléyìí dẹ́ ìdíje ìwọ ló jẹ́ fún àwọn ẹni tí wọ́n jẹ́ ọkùnrin nínú ọ̀sẹ̀ rẹ̀ èyí tó jẹ́ táwọn obìnrin tó ti ké wọ́n ni tí kíkọ́ àwọn òsì gáàsì wọn ni kóbìnrin máa lọ wọ aṣọ kékeré àti aṣọ tó ti gbé kókó àtàkùn tí yẹn sára obìnrin ọmọ ẹ̀dá nínú rẹ̀ anábìsọ̀ lọ́wọ́ àtọ́lá ó ti ti sọ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ méjì náà máa ń bẹ̀rẹ̀ èmi èmi wọn báyìí ṣùgbọ́n ẹni náà ni wọn. ìtumọ̀ rẹ̀ ti gbà tí ìgbà àkókò olóhùn tẹ́lẹ̀ tó ti rí wọn ẹ má wòlé dá òkè ẹni náà ni wọn. àti ìsọlọ́lá sọlọ́dá fún àwọn ọ̀rẹ́ kiri ọlọ́run náà ni àwọn aláṣẹ ni wọ́n jayé fàbílẹ̀ ti sùtọ́. àwọn méjì òun náà ni nìfẹ́ àwọn obìnrin kan tó ti fi kàdí àtù wọ́n wé ṣùgbọ́n àríyá gbòòrò ni wọ́n wà. ẹ̀rí ọ ó fi ẹ̀jẹ̀ àbúrúdé ọgbọ́dọ̀ fi ń kúlú tu sórí wọ́n ti rò ó ń wò orí wọn ká àtìmàtì tó ọmọ àdàtì kéèrà kòómi àti rò obìnrin ọgbọ́dọ̀ fi kúlú tu lórí ọgbọ́dọ̀ fi nígbà nígbà kọ́ àti ní ìdè ní gbogbo eléyìí bá ká àpẹẹrẹ àwọn ènìyàn nìyẹn àdébí sọlọ́lá sọlá mẹ́gbàá wà mí ó ní máa ṣe é pèlè wọn ẹ kiri wọn sàdínà kúndàmọ́lẹ̀ ọ̀hún náà tọ́lẹ̀ ti ìpín ni wọn. àwọn ẹ̀rọ ọ̀dà àwọn bàbá mi ò kí wọ́n rí ayé pé dáadáa. ọ̀dọ́ wo ni ó lóbìnrin tó ṣe bẹ́ẹ̀ lẹ́sìn rẹ̀ ní fàmọ́ balabala. nínú àwọn ọ̀dọ́ ní parọ́ tọ́kọlọpọ̀ àwọn èèyàn ọ̀gá sí òun náà ni irun táwọn obìnrin fi ń kúrùn. ẹ̀ẹ́dì ọkùnrin ní ìgbẹ́jọ́ bá lè tẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ẹ̀rí pàṣẹ ti sọ́kọ́ wa sẹ́lá ọkọ̀ wa lẹ́kọ̀ọ́ yìí la lọ́ àṣẹ gbàgbọ́lókè fi máa ṣe ní ọ̀sọ̀ rẹ̀ kò sí ìtẹ̀lé fún ẹ̀dá kan láti fi yapa ọba ẹlẹ́dà bákan náà nù rẹ̀ òun náà kí ọkùnrin máa fọ́tọ́ bí obìnrin nínú rẹ̀ òun ní ká máa lọ fi dúdú ká máa fi pa dúdú èèwọ̀ ni o kódà pé àwọn gbé bàbá àwọn bá tó ti dé lágbàlagbà pé gbogbo bóòrù rẹ̀ àti ọwọ́ àtọ̀ àdínú ẹgbẹ́ gàdá òkú rẹ́ẹ̀mà ọ̀dà gẹ́gẹ́ bí ẹyẹ olóhùn bó fún nìyẹn ti yìí o lè jẹ pupa o lè jẹ yẹlò nínú àwọn kan dé wọ̀ ìtọ́ àwọn èèyàn ló máa ń fojú náà òun ni máa ya wá bẹ́ẹ̀ káyà àtúndì àtọ káyà àtúndìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀tá mi. nínú àwọn kan tó dé wọ̀ òun náà ní àwọn ẹni tí máa ń parọ́ sí àlá. tiwu tí ò ní ńlá ní ẹni yóò tí ò ní fún òun rí. máa nígbà tí ọba tẹ̀ ti rí ṣe báyìí ìyá ni àyìnlá ẹ̀yẹ ń sọ̀rọ̀ nínú àwọn ìwọ̀ èyí táwọn èèyàn kojú rí náà rẹ̀ láwùjọ wa òun ni máa jókòó sí sáré ni máa tẹ sáré mọ́lẹ̀ kódà àwọn ìwọ òṣìṣẹ́ kẹ́tù ó ti àgbẹ̀jù sáré lọ. Ànábì sallallahu alaihi wasallam oníkéyẹ jókòó lórí òkun náà ọ̀dà tó jókòó lórí sáré lọ. Ní ẹ̀wọ̀n mi ní ẹ bá tó kù lé mọ́. Bí ìbá tó kù ti lọ kò lè rọrùn ẹni wọn bá bá bẹ ọ ti gbé wọn ìjà kíá eléyìí ti gbà nílò tó lọ. ṣùgbọ́n kò lè kó wù yín ẹni déédéé wá sí ilé ibi látẹ́kùn ọmọ afẹ́ náà lẹ́yìn tẹ́lẹ̀. wọ́n ní kí ló dé ọ̀rọ̀ ìgbà tó lé wọ́n á kọ́ sóore ẹni bíi bíi tí òjò ti máa rọ̀ wá. oru wọn bá tún lójú oru sóore. so nípa bẹ́ẹ̀ ìjókòó lórí ìsàárè kí lè jókòó lórí òkú náà ọjà nílá ní kó jókòó lórí ìsàárè lọ gẹ́gẹ́ bá bákan náà nínú àwọn nǹkan tó jẹ́ wọ̀ ìdílé pápálọpọ̀ àwọn yẹn wọn a máa fojú rẹ náà rẹ òun ni ká tọ̀ kí tọ̀ máa sọ dáadáa lára alẹ́ mi sọ́nù owó ẹ̀sẹ̀ lọ ọkọ̀ yálà ara sàárẹ̀ méjì gan ọba ní sẹ́lá omi ní ìdí wọn jẹ́ wọ́n yà lórí ìtẹ̀kẹ́ pé á lẹ́ sẹ́ni ńlá ni wọ́n tẹ́ bọ̀ ìdán tẹ́nu wọn gbogbo ẹni tó ti fẹ́ tẹ̀ sáré yáyáyáyá láàrin ìṣẹ́jú àdúgbò ẹni tí kò bẹ̀ ká ti ní níbi ìṣẹ́jú yẹn nínú àwọn ìwọ táwọn èèyàn máa ń fojú rí náà rẹ láwùjọ wa òun náà ní máa tẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ tí wọ́n ti fẹ́ nínú àwọn ìwọ yìí òun náà ní kéèyàn máa kó tábà ládùúgbò àdébí sallallahu alaihi wasallam ó ìlà ìfẹ́ lẹ́ẹ̀mẹ́ta lórí onígbàgbọ́ onígbàgbọ́ ẹni tó bá jáde bá ládùúgbò rẹ̀ láàyò máa ń gbàgbà ìkọlù láàyà máa ń gbàgbà ìkọlù tí ọ̀ nínú àwọn ìwọ yìí òun náà ní kéèyàn ṣe àtọ́lẹ̀ tó máa kó ìdíra báwọn ẹni tí ó dùn ẹlòmí ó dira wọn ẹni tí ó dùn bóyá ní igbá àrò ẹ máa kó fún yẹn. àníbi sọlọ bá sọlá nínú ọdún sọ fún apá wa ọdún kan wọn sọhábà sọlọ ṣàbẹ̀wò rẹ ọsọ mi pé ọsọlọgbó wọn kò lóko kẹdìyẹ nígbà tẹlifíṣẹ tí ìbá ti fi fi àwọn akọ lójú ẹ ni wàá mú ọ̀rọ̀ kankéré lọ́ọ̀tà tọ́lẹ̀ báwọn ẹni tí wọ́n lè jogún. ìbádọ́lá ẹ̀yìn amúṣe ọlọ́ọ̀la ẹ̀jẹ̀ asọ́ra fún gbogbo àwọn èèwọ̀ yìí mùsùlùmí àti mùsùlùmí ọ̀sọ́dọ̀ máa ń yẹ ẹ lónìí ní ohun tí ó ti jọ́ mẹ́ta lọ. bí èsì ti fi ń sórí ìṣẹ́jú iṣẹ́ ní akó anígbà láàyè lórí ẹ̀ àníbi sọlọ́lọ́ àlùsọ́lá ọlẹ́ni ọba ti bẹ́ẹ̀ tọ́kì ti bẹ́ẹ̀ kú dákàlà náà ó ń tọ́ wọn bọ̀ ní ọlọ́run ọba عباد الله أيام الله واعلموا أن الله فرض فرائض حج الله ويقبض في أمورنا يشلون اليوم لما جاء براره وحج حدودا قسمه على نوى لما جاء تيوله وحرم أشياء قسمهم من نليوه لما جاء فائره نقول ولو ẹja mọ ẹlẹ́wọ̀ nǹkan jẹ́ tọ́ rẹ̀ ẹ̀dá نسأل الله تبارك وتعالى بأسمائه الحسنى أن يقسم لنا من خشيته ما يكون بيننا وبين معاصيه ومن طاعته ما يبلغنا به جنته وأن يغفر لنا ذنوبنا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 محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قم إلى صلاتكم رحمكم الله تعالى